إن أصدق الحديث كلام الله وما أحسن الهدى محمد صلى الله عليه وسلم وإن شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في أكبر كل الفداء والعزة وعلى الله رب العالمين أبوني إكاء الله ربك وفي سنبة من شماره نعم قل لك وكان الله والله الله الله تعالى لكم kẹrọ̀kọ́ táàmì gbogbo aláwọ̀ ọmọdé àwọn aláwọ̀ lẹ́gbọ́nà fáwọn ìgbàta ìgbà gbogbo ọmọ tí àwọn ọmọ kò lè mú wà ní ṣẹlẹ̀ síbẹ̀ ọ̀pọ̀lẹ̀ wọn tó wá àwọn náà bá máa jà fún àmì kásìmọ̀ pípẹ́ sí àwọn onírẹ́ni tí bá ń ṣẹ̀rà lónìí kàkà kó jẹ́ bẹ́ẹ̀ ẹni tí dáadáa láwọn ọ̀pẹ́ ọmọ tán fáwọn ilé kẹ́ bá wà tí ó wọlé ṣe ọ̀rẹ́lẹ̀ kẹta onígbé láàrin àwọn tó mọ́nà ọlọ́run tó wá ṣàlékún fún ẹni fáwọn ìdí ni pé kìí ṣe gbogbo ẹni tí pàpọ̀ mọ́ra wọn sùn ní oní islam wà lójú tọ́ ẹ̀yìn ẹ̀wọ̀ tàbá ní mùsùlùmí pọ̀ mùsùlùmí pọ̀ lẹ́yìn wa ní tó rẹ̀ sí wa lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí ó já mọ̀ fẹ́ àà

tó banínú jẹ́ olọ́mọ kan tó hàpọ̀ àrùn tó mọ̀ kẹ̀rà láti máa àmúhàn tẹ̀lá àrùn ọ̀nà àbọ́sọ̀rọ̀ facebook olóhùn ṣe mùsùlùmí wá ẹ̀ sì rí fún mọ́ kí ó ah, jama àdúgbò ẹ̀tọ́ wa ẹni yìí nínú tí ó yé wa ta gbọ́npa rẹ̀ ni pé ó pass through àwọn levels oríṣiríṣi ibi tí wàhálà ti bá ni pé òun fẹ́ mọ̀ nípa firak àwọn tí alùsúnà wọn sọ pé àwọn eléyìí ni wọ́n sọnù nínú àwọn tán fara ti ẹ̀sìn tí wọ́n ẹmọ bọ́ àwọn sọ pé àṣáyọ̀ màtùrìdíyà ẹ́ ẹmọ sọ̀rọ̀ àwọn ṣíyà rẹ̀ É máa só uma ẹ é sọ̀rọ̀ só gbogbo bíìsì sàǹtìpù ìlọ́lọ́ wá ọwá padà kú sí pọ́blẹ̀mù náà ní pọ́blẹ̀mù náà kò ní pé téèyàn bá fẹ́ bá ọlọ́run dáadáa àbíkó máa fi ọpọlọ síwájú kùránì irú nǹkan yà wọn kan ti sọ́ọ́ nítorí lójú tí ẹ̀wà rẹ̀ tọ́lọ̀ ń bá ní ẹ̀dáhùn gbà sí ẹ̀fẹ̀hùn gbà ilẹ̀ yóò wà pé ṣọ́pọ̀nù gbà ó léyìn olè gbókòrò àfọ̀pọ̀ tí ilé gbókòrò àdìgbé àfọ̀pọ̀lọ tó bá tó bá mọ́ dáadáa sòkí léyìn wà ní gbọ́lá fọ́pọ̀lọ yẹn nígbà ṣùgbọ́n ẹni jọ́ bá mọ̀ nǹkan rí yóò mọ̀ àwọn pé kò sí mà ní lẹ́yìn tó ìmọ̀ Kùránì ibi tó ọba wàdí bẹ̀ ẹnìkan ó ṣàlàyé àwọn kankan ní sẹ́ńtì ìbínà tí ó wù bóòlọ́lọ́ tí wá dáhùn náà pọ̀lọ́mù gbogbo nọ́mbà tẹ́bá rí mọ̀kànlá tẹ́bá ti rí nọ́mbà kan àbọ́lọ́pàá sọ nǹkan ìṣẹ̀lẹ̀ kan tí nǹkan yẹn tó bá ní nọ́mbà tẹ́bọ́ mọ́ padà wo àwọn kòránì àyà kòránì lera wọn ẹ padà rí pé nọ́mbà yẹn ó ṣe déédéé nọ́mbà tó wà lọ ìjẹun ìlàpẹjọ ọlọ́run bá aláàbí àwọn obìnrin wọ́n kọwàá ìrìnà nìsẹ́ aláṣílá yàjúnà nìkáhà fàlẹ́sà àlẹ́yìnà án yàbáàlá ìyàbà ọ̀rọ̀ tàbàrìjájí ọlọ́rin obìnrin tọ́bà ti pé wọ́n ti dàgbà wọ́n ni bí mama ààrẹ tí kàkàlọ́dọ̀ wọn lọ́nà kò sí problem ju káwọn wọn jáde kan yọ ọjà tí a bá ṣe mẹ́ta lọ́nà ẹ̀mọ́ aṣọ tìlú èyí táwọn ń wọ̀ lé àti jàgbá èyí táwọn ìyá àwọn aládùúgbò àwọn àti aládùúgbò àwọn tí a bá àwọn ọmọ kan tó wà ní aburú tí wọ́n lágbára èyí tí wọ́n wà ní gẹ́gẹ́ làwọn wọ̀ jáde àwọn ìjọba àwọn tẹ̀lé àwọn ìyẹn ọmọ ilé lọ́wọ́ ìjọ wà lọ́wọ́ ẹ̀ wà lọ́wọ́ ẹni tó bá ní láǹkà ìwọ̀n lórí ìjìnlá rẹ̀ wọn làwọn wọ̀ jáde. lẹ́yìn tó wà lọ́wọ́ wọn tún ní wọ́n tún wà aṣọ bí ìtọ́wọ̀ náà aṣọ ẹ̀ṣọ́ lọ òṣùwọ̀n ìlú tí a gbọ́dọ̀ lọ. wọ́n tún wá ní ìjàgbá yẹ́rì pé ìbá àti ìlú báyìí àwọn ìyá náà kẹ́ẹ̀tì àwọn ọkọ̀ ìgbà bra àwọn ẹni ìlú tí àbá ti ọkọ ọba sọka tí wọn wọ tí ó tẹbi kéékèèké ni wọn ti wá wá sọka wọn ti wá wọ wọn rí ìtàkùn apáta ọlọ́run ní obìnrin tó wà ní ìdàgbà òsì pọmọ ó lè yọ ọjà ilẹ̀ ṣùgbọ́n kò wá ní máa irú ní ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ kí ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ń bẹ́ẹ̀ lọ́kọ́ ni obìnrin tó bá bá nìyá rẹ̀ ní iye á kama wà ó lágbára ń dà wọ́n. àwọn òfin méjì wo ni alẹ́wọ̀n obìnrin ní kọ́ àìdá wọ́n á ti yọ owó ọdún máa lẹ́yìn wáyé. àwọn àgbẹ̀ àwọn àti dáwọn ṣàgbé àwọn èèyàn ọmọ tábìlì ẹ̀sìn twenty five years ní ìlú obìnrin bíi ní ti ga àádọ́wà méjì mẹ́ta ọwọ́ bí wọn kọ́ ṣùgbọ́n sàìsíkálì rọ́pò kò sí obìnrin tí ó lè bí mọ́má tó bá tó sixty ọ̀dọ́ gbẹ́kọ̀ọ́ àjọ ẹwọ sóra ẹwọ ẹwọ ìdọ́wà ẹwọ ayẹ nínú sọ́ọ̀tù náà ṣe jẹ́ àtúntò. ó rọ́dùn náà gbé fáfá wọ́n ti dì máa bẹ̀ bóyá kíá ayé ẹ̀yìn nọ́mbà wo lọ́wọ́ islam nọ́mbà wo lọ́wọ́ nọ́mbà títì ni ó wà mọ́ dẹ́kun jù báyìí náà sùúrù ọ̀ dásúrò tó lóru máa ní nọ́mbà kí ló wà ẹ́ depending on publication sixty that's Number two, ọlọ́run ìgbẹ́ bá dáwọ́ ìta sọ̀kalẹ̀ bójú tẹ̀ wọn. Fáàrù bí a ṣírí súwà ní mítìlì mọ́tàrà. Ọlọ́run ìgbẹ́ bá dáwọ́ sọ̀rọ̀ tó bójú ní àmì. Tẹ̀ bá dáwọ́ ìta sọ̀kalẹ̀ bójú tẹ̀ wọn. Ẹ̀mú tẹ́ ń ní ìwà tó jọ lórí sóòtù hù jura gbẹ ẹ wò ó nà ṣé ẹ bá ti aṣọ ẹṣọ àti ṣọ àwọn sóòtù hù tàbí nà tàwùbà àti àǹfààní àwọn àǹfààní kàmú kàmú sóra òun lè pè ní ẹlẹ́kẹ̀ẹ́ tàbí ẹgbẹ́jáde tọ́wọ́ fàtíà bàkọ́rọ́ àlìmọ́ nìfà ànàán àmàlìdá ànàán àrùn àǹfààní wà tọ́wọ́ ẹ̀yọ̀ kan àwọn àǹfààní àtòrí pé wọ́n pín méjì àǹfààní sọ pé sóra kan àǹfààní méjì kí ló fà á náà kí mọ̀ bẹ̀rẹ̀ sóra ní àtàlùbá tó ṣe bí sílẹ̀ sọ̀kùsí bí sílẹ̀ láàrin wọ́n já àǹfààní ìpìlẹ̀ ẹ̀yọ̀ kan sábàbí ẹ̀kọ́ ọdún mẹ́jọ lẹ́yìn náà ló sọ yín àbí ẹ̀kọ́ kí ló sọ lẹ́yìn tẹ̀ bá ti rí nọ́mbà ẹ̀ ṣàtìkì láti kà kankan tí ó padà jẹ́ sí nọ́mbà yìí kí ni ìwà tó mú yín ọpọlọ yẹn lọ́kọ̀ ní náì ọmọ ẹnìkan ṣe fídíò kan bá ti rí ní ẹ̀yìn sẹ́yìn gbogbo nọ́mbà yìí sí that something big. sọ́wọ́n kí ni ìjọpọlọ yẹn lọ́kọ̀ gbàdé ti fọ́ wa lọ́wọ́ wọn adúgbò ẹ̀fọ́ lọ́wọ́ ṣùgbọ́n tí wọ́n á kọ̀ áyì tó wá kí tó wá gbọ́dọ̀ áyì tó wá ní ẹ̀sìn alẹ́ Muhammadu lọ́wọ́ pẹ̀lú ipò òwúwẹ́ sí àbígbẹ́ sí wọn ló ń ṣe pẹ̀lú Ibrahim òun náà fẹ́ dájọ́ kálẹ̀ àbígbẹ́ ẹwà ní kó ń jọmọ́ra wọn àwọn àgbà tí wọ́n dá wà lẹ́lẹ̀ ní ṣùgbà kan tó ń rí sanilẹ̀ tó bá tó wà dá wọn. you would have to be in the problem. ọ̀wọ́ ìpín ẹ̀bá jókòó ti irú àwọn kan wọ́n ló ń bá fojú sí òṣìṣẹ́ ọ̀pọ̀ bá ń lọ ọlọ́dún wa kẹ́kọ̀ọ́ ìṣòro ẹ̀ka tó bá jẹba ọgbẹ́ ẹ̀ka ìyẹ̀sẹ̀ nínú ìsẹ́lẹ̀dìmú bẹ́ẹ̀ ẹgbẹ́ wà ní pẹ̀lú ọlọ́wọ́ àtún orí rẹ̀ ká ṣùgbọ́n àmọ̀ pẹ̀lẹ̀ tó sì fún wa uncommon orí uncommon orí oníláàárín àwọn àwọn tí wọ́n sọ lùfẹ́ àtúwọ́tò àtò lórí àwọn tẹ́jẹ́ mùsùlùmí ẹwọ́n tí wọ́n bẹ̀rẹ̀ láàrin nínú ẹ̀rẹ́ ìrìn àwọn púpọ̀ ní ayé ẹnu ní ní kàbí ní ṣe lásìkò ìrìnlẹ̀ jókòó lẹ̀ ẹlòmíín náà wá láti jù ìfẹ́ lọ gbọ́ wá fẹ́ lọ ìgbà àwọn àbí tẹ́ ẹ̀kọ́ ọlọ́jọ́ ṣe wà lápẹ̀lú títà bá tẹ̀ra wá dé kò náà ní àyè sí ìta kàpọ̀ ìjẹ́ ẹ̀yọ́ àdíjọ́ ọmọdé wọn ní àyíṣẹ́ sára bí ọmọ àná نبي يرجو قوم الكعبة يرجو جيش الكعبة فإذا كانوا ببيداء من الأرض يخصف من أولهم وآخرهم أتكى إليه نبي لهم أقوم بأنه كعبة أقوم بأنه وهم بأنه بسرعة ọlọ́run ṣe rí pẹ̀lú àwọn ọ̀sáàbù jùlọ ọlọ́run sì tún ti ṣe é ọlọ́run sì tún ṣe é lájọ pé gbogbo ẹni tó bá ti dèrò kó fẹ́ lọ sí sọ ẹ̀ka àbá yóò kàn ìjìyà rẹ̀ látàyè nínú ẹ̀ làwọn tí wọ́n fẹ́ lọ láti lọ dá wà láti. ẹlòmíràn ní àwọn mùsùlùmí torí dídáṣà táwọn ní kó mọ́kà wà wà ẹ̀ wọn dá wà lálẹ́ gbogbo ẹni tó wáyé pé àwọn tó pàdé o tóbi lọ́gbà ọdún pàápàá jùlọ mọ́kà yóò ká mọ́kà ọlọ́run wọn wáyé ní ìhàdì ìbò ní mùsíkò mi nà àdáàbí ọlọ́run wọn wáyé tẹ́ bá ti fẹ́ kó bẹ́ẹ̀ lọ sí ìhà ìtakùn ọlọ́run ṣe kìkìrí pẹ̀lú náà ń bẹ̀ àbí àbòsí. ويرد فيه بإلحاد بالظلم يذقه من عذاب أليم هذه الجهية أبا مستحيل هذه الجهية أبا مستحيل وبيقول الله الشرام وقال له في مكة قال في حج اللهم تعالى الشرام وقلتين بمبتعين وأقول له يرى gbàgbé ìgbé ìgbọ̀n kí tààbà ọmọ ọ̀rọ̀ táǹkẹ̀ gbogbo ohun tá à ń sọ yìí ìlọrin náà tí ẹ bá yẹ kó lọ́wọ́ ní mọ́tà ní mọ́tà máa bí ẹ bá nígbà tó dé bẹ́ẹ̀ tó lọ́ọ́ gba ẹ̀jọ́ ọdún wọlé ọba ń lọ́kọ̀ mọ̀ sí lọ́wọ́ lọ́wọ́. abẹ́rẹ́ tó débẹ̀ yẹn tó ń kó orí àwọn àwọn àwọn ọmọ nìkan tí wọ́n ń jà. tọ́wọ́ lọ sí pé fún ẹnìkan lórí káàbà ẹnìkan wà sẹ́ni káàbà tó lọ yìí ó wọ́n sọ ikú yìí yóò wúrọ̀ àwọn nǹkan báyìí àwọn nǹkan tó wọ ẹnu ìlú tí yóò bá wá lọ́wọ́ bá lọ́wọ́ olójẹ́ pé inú oṣù ìwọ̀ láti wà yìí wọ́n sábà. bí yíyan bá fẹ́ lọ pa nípa ájú ṣe ṣàlàyé ọ̀rọ̀ wọn pa ìbáyìí láti ṣe ìbáyìí láti ṣe ẹgbẹ́ ti báyìí ẹgbẹ́ ti báyìí ìbẹ̀rẹ̀ ọ̀gbọ̀n wa náà láti ẹ̀ lọ́wọ́ ọ̀ṣun náà. ẹ̀ bí àdíjù tó kàn ní agbìn ètò ká ṣe ń súnkúnkú kí a lè rí tíra ìta díẹ̀ torí àtúndà bá òun náà kì í pẹ́ عن عائشة رضي الله عنها أدوة جديدة عائشة رضي الله عنها يلا عائشة رضي الله عنها àǹfààní ẹ̀rá ti tọ́yẹ̀ ìmá jẹ́ àwọn obìnrin wa ọmọlápá aṣọ olóbìnrin dáadáa. Bàdá ìṣọ́ alọ́pọ̀ dáadáa sọ ọmọbìnrin wa. Adá ìyàwó dáadáa wọn ti fẹ́ mọ́ wa náà àwọn tí ó yẹ lọ́lẹ́ tí ó gbé ilé ìwé ní ìsìnkò yìí ó abẹ́ ọ̀pọ̀ wọn ti lọ pọ̀ sí ilé ìsìnkò kọ̀ sí i pé a bá rí yàrá ìṣe ìyàwó àti jẹ́ ìpèrè tó pọ̀ lọ́rẹ̀ fún ìwà dáadáa alábìsí fẹ́rẹ̀ ìgbà sọ́kùn máa máa rí ìwà àìsàn ولو طلب لنا هجرة بعد الفتح ولكن جهاد ونية وإذا استبشرتم تنشروا النبي صلى الله عليه وسلم حديثي ó tún fi wá pé ìgbẹ̀yìn ìgbẹ̀yìn àsìkò ànábì kúrò ilé ayé ànábì tó pọ̀. bóò lọ́rọ̀ náà ti lọ ànábì ní ayé jẹ́ sàbá àjẹjù ìlú mọ́kà ìlú ànábì tọ́lọ́bà àríwá ìlú àdúgbò ọ̀rọ̀ ọ̀hábà àwọn táwọn kò máa jẹ. lẹ́yìn ìgbà tí wọ́n jáde kó ní àwọn ọmọ mọ́kà wọ́n ti kílèmù ilé ìròyìn wọ́n ti kílèmù fámìlì. ìbá ìkà tó jáde kó ní orí tí ìbá sọ̀rọ̀ ìkíra òjò ọgbà wọ̀nyẹn ti wọ́n ìtàwọn olùwà ìkíra oníbàdàn ìṣòwò ìmọ̀kà wà pẹ̀lú ìbànújẹ́ náà yẹn ń lọ ó sì máa kò tó wá ní ẹ̀rọ pé ayé bá àjẹ́ mú ní ìdájọ́ ní òlẹ̀ òlẹ̀ torí pé ìgbà tó fẹ́ pé owó ìlú wa ní ọdún méjì nínú kó owó lẹ̀ kájọ ń lọ bá òbí yìí ibi yìí mọ̀ṣáláṣí ẹ̀rọ ẹ̀dókè lọ́wọ́ gbogbo jama ẹrí ti púpọ̀ ní ẹni mo máa ń ṣe ìmọ̀ láti dáwọ́ sí. eléyìí ọkọ èmi mo ní ilé tó wà lẹ́yìn èmi mo ní kí wọ́n lè sọ iye yìí omi tó wà kù wọ́n bẹ kú olùkí láti dùdú. ẹnìkan kò sí fẹ́ kú òye ọmọ lójúmọ́ ẹgbẹ́kùn mẹ́ta ta irọ́ ìméjì ìlú ayé ọkọ̀ tọba kò fẹ́ ọdún ẹ̀ ọkọ̀ tó ọ̀pá tí ó lọ ẹ̀ máa lọ ẹlòmí nǹkan ọmọ ẹ̀ tó mọ́ torí kò kò fẹ́ tó gbà wọn ìdíyẹ ẹlòmí kò ọkọ̀ àti ìyàwó nígbà wọn lọ wọ́n sì lọ lè bá ìlú wa lọ́wọ́ ọmọ ìlú. ọmọ tiwájú wọ́n wọn lọ. ó ní àwọn ọ̀rọ̀ ìlú níjọ́dọ̀ ọ̀dà bí tọ́mọ̀ ní ipò láti ìjọba òbí rájú náà bí wọ́n mi lè lẹ́sí méje ṣe lè ná méje ṣe lè sọ wọ́n ẹlòmíì ń ta ọmọ yíyá ìbéèrè títà táwọn ọmọ ìgbésẹ̀ owó wájú ọmọ ìgbésẹ̀ nígbà tó ń bá. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه جماعة قدامي الله عليه tọ́wọ́n tó sọ yìí rán àwọn ẹ̀fọn kọ́lá àyẹ̀wò kẹ̀kẹ́ ọdún yẹn tó fà á tẹ́tí ìjẹ́ra lẹ́bí kàdé ìtú ẹgbẹ́ bí ìbànújẹ́ anábìyí fẹ́ jáde nínú mọ́kànlá òṣùwọ̀n ẹ̀ ìwọ ọ̀pá tó tú lórí lórí ẹ̀ nígbọ́n ti ṣẹlẹ̀ lọ́wọ́ àtòwòkò kì í máa sọ̀rọ̀ sọ̀rọ̀ tí ẹ̀ wọ́n lọ́wọ́ ní ìlú òní ìgbà yìí á sì ìjà lé ìlú bẹ́ẹ̀ fún ọmọ ẹgbẹ́ tí ó yọ ọ̀gá nínú tààrà wọn sáwọn ìlú olóògùn ìlú oní àgbáyé ẹ̀kọ́ ẹ̀ ọlọ́run يطيع الناس الذي بكة الله قالوا مين هو انا الى رجل كتب الصحابه سبحانه وتعالى akúpẹ́ mọ́tò àwọn ìdílé lókè ọ̀pọ̀ ẹlòmí kírísẹ̀ ni wọ́n ní ọmọ kó wá gba ìsìlámù wọ́n pọ̀ ìsìn wọ́n ti pọ̀ ìsìn àwọn èé bọ́lọ́mọ tó fẹ́ bí ó ṣe ló jọmọ wá sọ di mùsùlùmí bóòlù ló fẹ́ wù ẹlòmí ọmọ àwọn àrẹ máwọn àwọn oní ẹ̀dùnmọ́lẹ́ wọ́n wá ní ìdìbò rẹ̀ mú ọjà lọ léyìí tó ń takò gbogbo wàhálà bá wọn náà torí pé ìta àwọn tí wọ́n pọ́n wọlé tẹ́lẹ̀ òkú wọlé wọn náà wọn náà gbé dání tó bá mi sí àwọn yẹn wọn ṣàyà wọn alábọ̀jú lórí ṣùgbọ́n òtí tó ń lọ yìí àwọn àtúntò náà wò ó àwọn òṣìṣẹ́ wà àwọn ìwọ́n bẹ́ẹ̀ tó wọ́n lóde àwọn akọ̀wé àwọn àtúntò náà wà láti ṣe ìlú bàtà wà lóde inú òde ẹlòmí ìwọ̀n kọjá ṣùnà irọ́ ti ti mú pàmáyé torí àwọn oníṣọ́kúsọ bẹ́ẹ̀ àwọn oníṣẹ́kúṣe náà yìí bẹ́ẹ̀ mo ní ọ̀rọ̀ tó ń pàmáyé ẹlòmí lè ní pé ọmọ rẹ̀ ń bọ́ lọ́jọ́ ó lè kéré rẹ̀ inú kẹtọ́ kọ́ ó ti fẹ́ sí ojú màmá rẹ̀ wà sí olùgbé ẹ̀mí pé tó bá ti parí ẹni tí ẹ bá ti pè bá máa ń jà bá ti sùn. kódà ọ̀rọ̀ yìí ti lọ́dọ̀ àwọn àgbà tó ń wá lọ kí ni tí ó mú ní ẹ parí sùn ó mú kí ni bá ti sùn ẹ̀yìn tà. wọ́n ti mọ̀ ọ̀bẹ ọ̀bẹ gbọ́dọ̀ ọ̀bẹ ṣẹlẹ̀ ní ibi àrà. wọ́n ti sọ fún mi ní àrà mi ọ̀gbọ́dọ̀ tí o bá yọba tẹ ní ìlú o ti fún ilé ọkọ ìgbọ́gbọ́ tó ti dé yóò tó wá sí títà ìjọba ẹgbẹ́ ìgbẹ́. ó ní àbí kọ́ máa tàwé àbí kọ́ máa kọ́ yín. ẹ́ ìwọ náà ti gbé lọ́gbà rẹ̀ kí ló fẹ́ máa tà wọ́n tà ọmọ olóyè ọmọ ọlọ́lá ọmọ onídéédé ọmọ rẹ̀ ọmọ ọmọ alóde wọn á pàjọ lọ sí ọmọ àwọn ọmọ fẹ́ràn àbíkáyé ikú ti di ẹjọ́ múlẹ̀ fún yín yóò gbọ́dọ̀ gbé ní ìwádìí lọ́kàn ilé irọ́ ó sì tètè ta lájọ́ níbi tí wọ́n rí ayé ti mo sì ti wí fún yín ní wàásù náà pariwo àti àpapọ̀ àyè ní bàbá wa ah, gbádùn wá sí pọ̀ tó ẹ kó pé wọ́n ti wá sí àwọn àìdá ọ̀gá sá lóṣù ṣùgbọ́n kí ló ṣe dáwọn ìwà tí jọ́ṣọ́ jọ yìí tí wọ́n máa ń gbé bí ìbáwọn ìyá wọn á mo nítorí ọdún mo dúpẹ́ fọ́tọ̀ àwọn ìyá wọn kò mo dúpẹ́ mo ní irọ́ ní kí n pa láti ṣe ọdún ìjà èmi wọn lọ sí ní ọ̀sẹ̀ ṣùgbọ́n bàbá ìlú wa ni bàbá tẹ wọn lọ sí ìgbà ọmọ ọmọ níbo ló wà láti kó wọn lẹ́nu wọn sọ wọn lọ sí wọn àgbáyé àwọn àwọn àgbà mi bí táwọn ti ń ṣe náà àbúrò àwọn ọmọ ẹ̀ owó ẹni ìdìbò ààrẹ kábẹ́ ìdìbò abẹ́rẹ́ ìdìbò wáyé ṣé òun kọjá ẹgbẹ́ ìdìbò afẹ́rọ̀ ti wá sí ẹ̀sìn ìwà bọ́ọ̀lù tí ó ẹ̀sìn ọmọ ọ̀rọ̀ yìí. Náà yà bá dábọ̀ fún òun sí à. Bàbá wa yóò máa fún un ní ní oorun. Wọ́n ti fi náà ní. Náà ṣùgbọ́n wọ́n gbé méjì bí wọn gbé méjì fún yà. Àdìsí kan wà tí wọ́n náà ní. Táwọn yà wà wọ́n wọ́n rà àtijọ́ ìfún ẹ̀ ní olójúmọ́. Tọ́wọ́ lọ́wọ́ jọ àwọn ìdílé ẹ̀dùnrẹ́ tí wọ́n rí wà lọ́wọ́ láti ìlú wọn. Àwọn kan há bí kí àwọn ọmọ ọ̀pọ̀ sábà ní wọn. Wọ́n fi owó wọn lẹ̀. Wọ́n fi ọ̀nà wọn lẹ̀. Kódà wọ́n tún wọn tó sọ tó sówó lẹ̀ fẹ́ wọn. Sọ́nà lẹ̀ fẹ́ wọn. Ṣé dúkìá lẹ̀ fẹ́ wọn? Táwọn ọmọ yẹn lẹ̀ fẹ́ wọn. Ẹ mọ̀ fáwọn ọmọ ìgbésẹ̀ gbọ́dọ̀ tó síwájú ọlọ́run. هذه حقيقة الهجرة إجراء لهم الله تولك كان توفى نهاية عمر رضي الله عنه وعن الصحابة أجمعين wọ́n wá dìbìlà àpàtìṣe létí àwọn jíù wọn lọ́jọ́ tí wọ́n ń kà àwọn kírísẹ̀ ní wọ́n ti ń kà dé àwọn zoroastrian àwọn náà ní wọ́n ti ń kà sí wọn àwọn mùsùlùmí kí làwọn náà wọ́n ti dì pàápàá jùlọ tí umaru bá kọ lẹ́tà sí àwọn gómìnà rẹ̀ àwọn náà ní pé gómìnà ìláyé ìgbàlẹ̀ wọ́n ju pírẹ́sidẹ́ǹtì mi lọ torí pé ṣáà tí mo pẹ́ ṣáà rẹ̀ láyé ọmọ wọn gómìnà rẹ̀ ti wọ́n ṣe ṣáà wùbá ṣùgbọ́n ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ Sudan bí wọ́n ti ní náà ń bọ̀. Sáàmù táwọn ọ̀rọ̀ yìí ṣé wọ́n ṣe èdè láyé ní ọmọ six countries ilé ní wọ́n wọ ọ̀gbìn náà nìkan. O ní Syria, o ní Lebanon, Chad, o ní Jordan, man, o ní Ibrahim, o ní Mélòó Ẹ̀ẹ́d, o ní Palestine owó tí ń dá ẹ̀ ó dúpẹ́ rẹ̀ báyìí ìrìn àti ẹ̀lẹ́gẹ̀ sọ àwọn tó ń jù náà pẹ̀lẹ́ ọ̀pọ̀ ó ní wọ́n ti ń tẹ̀lé tọwọ́ akọ lẹ́tà láti tẹ̀lé ṣáà lẹ́tà ní ọ̀rọ̀ mi lè ti ní tí wọ́n tún tẹ̀lé ṣáà ẹni tó tún lọ́rọ́ òun lè jókòó ní ọ̀pẹ̀ ìdílé wí àgbẹ̀tọ̀ pa lọ́wọ́ lórí sáàtọ̀ ìdílé dáadáa. Tí a bá ti lè pẹ̀lú sáré, nílé ọgbà ọ̀sẹ̀ ọgbà. Lẹ́tà kí wọ́n á lè ṣáájú kìkì nílé. Àwọn àwọn ọmọ ìwòrán bá lọ, èmi ló fà àtàṣe lórí ìtaari. Àwọn akọ̀wé kí ni ìdí ti ta wà ní? ẹlẹ́nu ọ̀pọ̀ ìjọ tó ń bí aláàbí ọ̀pọ̀ àrùn ìjọ ẹ̀ ẹ̀ tí wọ́n lọ́jọ́ ẹ̀ ìjọ tí anábì kú. kẹ́kẹ́ àti fún ọmọ bí ni o wọ́n lè sọ́mọ́ anábì Muhammad tọwọ́tọ̀ wọ́n lè sọ́mọ́ anábì. ẹnìkan sọ jẹ́ pé hijira ọmọ rùn eléyìí làwọn anìkìlọ́ ọlọ́run ọmọ محمد nígbà ọ̀ṣun ọ̀pọ̀lọ́ fi ń pọ̀ sí àfẹ́yìn bá àtàwọn ó ti nà pọ̀. títà náà ní bọ́ọ̀ àbọ̀tì àápa àgbàdo àbájá ń pa tẹ́ ẹ̀yìn lẹ́yìn ìbọn náà lẹ́yìn látara tẹ́ umaru látara òjìlẹ̀ ara yìí onítọ̀lọ́ọ̀lá máa ń. رضي الله عنه وعن الصحابة وكل شيء على تبقى مين وانا ثم لك شيء جرى أتقولي بجم تريدو أتكاورون باري ثم púpọ̀ nù wa bá ti wà ní kò ó lè kéré ó lè wà ọ̀rọ̀ kéré ẹni tó ẹgbẹ́ tó bá ti kú òní yunifásitì ẹ̀jọ̀ wà àkókò ẹni kiri wà ní ọbẹ̀ lọ padà sí ilé bàbá rẹ̀ yẹn ti kọjá lọ. ẹgbẹ́ ní ọba ti ti ní ọbẹ̀ lọ ju ọlẹ́sẹ̀ láì jẹ́ wọ́n ní ọ̀rọ̀ yẹn ọ̀sán yìí. kódà náà wọ́n ẹ̀kọ́ kan ìpèsè ìdá tó ti dúlẹ̀ wí ẹ̀. wọlé ní kálukú náà máa ń wọ kí ìdúró sí ìdúró báwo máa ṣe ti ń kì í ṣe pé kéde wọn wà nínú ọmọ ọgbọ wọn kò ní kọjá lẹkùn tó ọmọ ọgbọ ọdún èmi náà fẹ́ mọ ọgbọ yẹn kí ni màá ṣe fún àpàṣẹ. kí lójú ò lè ronú bẹ́ẹ̀ ẹ ẹni tó bá ní bẹ́ẹ̀ àwọn bàbá méjì mẹ́ta ń para wa nítorí ogún ẹnì kan tó ti jáde lọ wá lẹ. jáde wọn wọn para wọn. ṣé ẹgbẹ́ ìjọba òjò gbogbo ọ̀dọ́ kéèkì ní bàbá rẹ̀ ó jẹ fẹ́. àwọn àti mo yọ̀ǹda kára wá kókó ní ìjọ mo ń sọ fún àwọn sàbí àwọn gẹ́gẹ́ wọn ṣe brọ́dá àtàwọn síbí síbí mi ní iye owó ọjọ́ tó ń tẹ̀ fún ìjọ mo ní ìgbà tó ráwọn náà ti bẹ̀rẹ̀ lọ́wọ́ ìjọ ọmọ tẹ́lẹ̀ ìjọ tó bá ti wá gbà àwọn tí wọ́n tó tó gbọ́dọ̀ báyìí àwọn ọmọ tó ọmọ ẹgbẹ́ lọ́wọ́ ìjọ àti fún wọn. ṣùgbọ́n mo fẹ́ tó bá ti kọ̀rọ̀ rẹ̀ ẹ̀sùn tó lọ́wọ́ láàrin ẹni tó láàrin ọmọ sí yẹn àwọn mẹ́wàá yóò lọ́wọ́ lọ́wọ́ ẹ̀sùn àmì ẹ̀rọ àwọn méjì kan ẹ gbọ́dọ̀ sí díẹ̀ mú wọ́n lè ní ìfẹ́ nínú àwọn àwọn akẹ́kẹ́ àti oúnjẹ àwọn méjì bí iye yọ àwọn tó bẹ já fi fún lè já fi fún náà wọ́n ti fi díẹ̀ fún para wọn pé àwọn èèyàn jà sí ilé ọlọ́wọ́ ní wọn. Òtún tí wọ́n sọ pé kí ló lè jẹ́ kí àwọn ọmọ títí àwọn ayé ìfẹ̀jọ́ ẹ̀yọ ìjìnlẹ̀ ọkọ̀ jáde. Àfáàní bóni ọmọ ṣáàbì bọ́bẹ̀ ní ọ̀pọ̀ ọ̀nà ọkọ̀ rẹ̀ وشجر سافر الجديد عوضا عما تفعلتم وانطلقا وراء الملك والعين شو أباني وانطلقا إن لسيد العين في جنين صبي وأنفق فإن الأجر أبده سافر بوتا وملوك تجيبني bọ́ta kò ní ilé tó ọ̀rọ̀ ọdún wọn a ní ya pamọ́ sáàbì ìtẹ̀jílẹ̀ ìwà bọ́ عن النقب طابت تصرم ìgbàgbọ́ ayé bẹ́ẹ̀ wàhálà bí jẹ́ra wàhálà lọ́sí ọlọ́run ṣe rán ọdún gbogbo aláṣẹ lọ sí hajj àti umara láti mọ́kà sí mẹ́dínà báyìí tí mọ́tò yìí bá ń sá wà lọ́wọ́ wọn ẹ̀ẹ́dọ̀gbà yọ̀ nọ́nọ́. chugging 150 kilometer per hour times five hours. That means you are talking 750 kilometers. Bí gbégbé ẹgbẹ́ra láti Kwara ṣe gbogbo lọ́sọ̀rọ̀. Tọ́nà bá dá ọ̀nà wọn kú dání. Ànábì rìn sọ̀rọ̀ lọ́wọ́ ó rìn pẹ̀lú ẹsẹ̀. Ànábì ṣe wàhálà yìí. sọ́lọ́ ṣé rí ọlọ́run fẹ́ràn rẹ̀ òun ikú ìdààmú ìdẹ́lu ìmọ̀ ń ṣe pẹ̀lú àá fẹ́rẹ̀ ayé gbọ́dọ̀ máa rọ. ṣé ẹ fún ẹ ẹ̀yin ọ̀rọ̀ ṣe ṣe mẹ̀lẹ́kà tó sọ wọ́n ti bá ìgbé yìí ó dẹ̀ sọ́ mi. ẹni lọ́rọ̀ fẹ́ràn àwọn bẹ̀rẹ̀ fún mi. أنصف فإننا بل عيش منها قريب واصبر ànábì tó gbọ́dọ̀ lọ́ra ọlọ́run náà ló kú ṣáájú láti dà ọwọ́ àárín láti mọ́ká tàpamọ́ dúró ní ẹ̀. kódà mo ní kí ló ń pè ní ìjọba tó ń wò ibi táwọn ẹni kọ́kọ́ sápamọ́ láìlá àìlá tọ́nà ń bá fún fúrẹ́ǹdì ìfẹ́ kò kéde táwọn ẹni ti lọ jẹ láwùjọ rẹ̀ ibi tó kọ́kọ́ sábà wá ní táwọn àtàwọn tó fẹ́ ta. nígbà tá a débẹ̀ wọ́n ní lọ dípò èyí three hours. mò ń wo òkè lọ́lọ́ tó bá ìdè ní sàhàkó jiná. mo ṣàwọn wo àwọn èèyàn rẹ̀ tàbí ẹ̀yẹ ẹ̀ máa ń ṣe ní kúrò jìnnà. àwọn èèyàn tó ti lọ sókè rẹ̀. àwọn ọmọ áfíríkà àti màtí wọ́n ń sábò ní wọn kú. àwọn ọmọ bàtàn pakistan wọ́n mú àti bangla wọ́n á yẹ kó wọ́n á yà wọ́n kàtà bí wọ́n ní táwọn yóò bá ti wá hajj nítorí àwọn dàgbà tó wá sọ́mà ti wá àwọn fẹ́ wọn kú. tòun òun gbé náà láyé lẹ́wọ́ ní hajj àwọn ọmọ ìyá àwọn àwọn ọmọ àti ẹgbẹ́. tó hajj bẹ́ẹ̀ lọ yìí. wọ́n á ti pé kẹ́ ẹ ló pé má wí o torí owó ìlà ìwọ̀n wọn lọ́dún ibi tí ó gbà láti jẹ́ ìwọ̀n tó kẹ́ kú sọ ní tó tó rẹ̀ pa tẹ́lẹ̀ kí tó lọ ní tó ibi òkè dájú àwọn tí ó wù ú mo rí wọn tó wọn pẹ̀lú ó ti gbà ẹ̀ka mo gbà àbí kí n gbọ́ àbí sá ṣùgbọ́n wọn á fi ìwọ̀n wọlé wọ́n ti rẹ̀ ní ìdúdà fẹ́ ṣùgbọ́n wọn kà sí ẹ̀ gbàwó lọ́lọ́ wọn bọ̀ wáyé kò yẹ láti mú sáà àti igbó tó yà wọ́n abẹ́rẹ́. gbogbo lẹ́yìn sí wàhálà ìmọ̀ ìjọba ìjẹra ṣe wàhálà yìí. abẹ́lé yìí àtúnyẹ̀rá ní ìfúnwá ọ̀hábà náà ẹ̀tọ́kọ̀ rẹ̀ lẹ́nu fájọ́ kìí tó mẹ́jì kúkú lé wọ́n á ní kẹ́rìbà lára ilé yìí ó ti kó jẹ ilé tí gbogbo ara kíkọ́ kò wọ́n ṣe kó tíráfìkì lójú rẹ̀ lọ́dún tó ti jáde òòjọ́ mọ̀ ní òní ráìsì ìjìjì òní ráìsì òní ráìsì national pé wọ́n ló wúra rẹ̀ jáde tó bá wọlé ga àwọn ẹlẹ́wọ̀n nígbà tó ń kọ́ lọ kọ́ ìwọ̀n ti lọ sọ fún àdúgbò tánà mi padà kò lè wọ̀ tó máa ń torí pé ìrá ownership of the land àgbà ìwé ànábì ní kọ́kọ́ ní èèyàn kan òun ni àdúgbò náà mú fẹ́rẹ̀ ló ṣe bá dàgbà olówó àwọn àbí mú fẹ́rẹ̀ wọ́n pọ̀ dàgbà ànábì ó person now ó ti di his under my guidance ẹni tó bá ṣàkóso ó ṣàkóso so kíkì ká àwọn ẹ̀rọ ní ọ̀gá ilé ìlú pàtàkì tó ń lọ àwọn ọ̀sán ní ogun bá jù fọlọ ní kárí àwọn ìgbìkúlẹ̀rù ó ní tí àjù bá wà ní ẹgbẹ́ tó bá bá ń sọ̀rọ̀ ní ọ̀kẹ́ lẹ́wà ní ìhà ọ̀gá tó bá ní àjù bá ń sọ̀rọ̀ ní ẹgbẹ́ ẹgbẹ́ ìlàkọ̀ọ́lá If you want that, this woman, she actually just chicken. And ìwà ẹ̀kọ́ ọ̀rẹ́ ó dà sí ìgbà ìgbà. Sọ̀rọ̀ yìí, anábẹ́wá ní ìjábẹ̀ ojú àìsàn ìjẹ́ra jẹ́jẹ́ òru ní. Ẹ̀sùn jọ́dọ̀ ọba òwò mi tí mọ́sálásí wà lábẹ́ owó ní ọ jọ́dọ̀ ọba kú àwọn ẹ̀yìn náà ló ń ṣe ọ̀ṣọ́ la. ìrìnàjò bàbá kan sọ ọ́ lára nígbà tó ń mọ́ra ẹ̀ ká tó ń rà sí gbogbo tọ́sán fíńkà àwọn pàkàtà wọn ò ọlọ́mọdé bí ẹ lọ. kódà ẹni ìgbà ti sọ pé pàkàtà ti ìyẹn gbọdọ̀ mọ́ torí ilé ayé ẹ̀rọ ìwádìí ọdún sábà mùsùlùmí ipò oníjà rẹ̀ wọ́dé ìjà rẹ̀ olódùbúlẹ̀ ìjà rẹ̀. wọ́n á sá àwọn tó bá lọ bọ́ òun náà àwọn náà ló ń jẹ́ gbàgbé rẹ̀. ògùn náà wá sí ìlú ọgbẹ́ lábúrú ìjẹ́ lábàá tó bá tó bá ti rà káì kò náà ní pé ìmọ̀ ajé mùsùlùmí. àwọn bá jáde àlẹ́ wá fún ọ pé lẹ́yìn ọdún mẹ́jọ àwọn ẹgbẹ́ ìgbà olóró ẹ̀sùn fásitì mọ́kà iná fàtàlẹ̀ alága fàtàlẹ̀ ọdún kẹjọ lẹ́yìn tánàlì ṣe kíra òní pàtó lágbára láàrin ọdún wọ́n ti bí ìrìkì láì ọdún kí ọdún kẹfà òní sóṣù lẹ́yìn àtàkùn ìbọn mẹ́wọ́lé lọ́lá ìbọn wà láàrin ọdún kẹfà alẹ́ ẹ̀dẹ́wọ́lé tí ẹ̀ wọ́n ti ní ìdíwọ́ ní tó pàdé ìdílé níbi àwọn àgbà àti àti ìṣà ìbọ́lọ̀ làwọn àgbẹ̀ dáko tó àwọn ilé àti ìṣùwọ̀n àti ìkàrà lọ́wọ́ wọn káṣẹ̀ bẹ́ẹ̀. wọ́n náà rẹ̀ bí òun lè ṣe fi ọ̀rọ̀ ọ̀rọ̀ ìṣùwọ̀n àrùn nípa bàbá tẹ̀sán jẹ́ kí ẹ wọlé kí n sọ pé ẹni tó bá gba ìsìlámù lọ́dọ̀ yìí padà ẹni tó gba tó padà sẹ́sìn bàbá rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ fi ilẹ̀ ọ̀pọ̀ tó bá nàbí sí. ti ti náà náà náà náà ti tó gbogbo ọmọ àlẹ́ yìí wà á yọ Àwọn kẹfìrí ọlọ́run bá láti àwọn wọlé ọlọ́run يوم أما هذا الذي يكتب في كتاب فلو يكتبه قل لي فإذا تكلمتم ثم بهذه الشرط أو كان سواء بعض ما à ń lọ pé ayé mi ṣogun ọkọ mọ́ ṣogun àdámọ́ ta ló ń fi ọkọ jà náà tẹ́lẹ̀ ṣogun ọkọ mọ́ ṣogun àdá ṣùgbọ́n kájáde kágbẹ́rù wa ti rọ̀ olùkọ́ tó wá gbé náà ti ṣogun ọkọ mọ́ ṣogun àdámọ́ ṣogun ogun bẹ́ẹ̀ òkú èyí forty seven ẹ̀hẹ́n wọ́n ní rárá òkú ẹ̀ sí kankan mọ́ àwọn sọ pé ẹgbẹ́ wọn kílà jihad àkídà sún ẹ̀fọ́ wọ̀ jihad máa ń gbé ìlànà òkú ìjáde ìdàlùkìyàmà tó nínú ọjọ́ bí wọ́n ti fún wàhálà ìpọ̀ ẹ̀rù gbogbo ẹ̀sìn ẹ̀fẹ́ wù ní. sọ̀rọ̀ ẹ̀kọ́ wà láti jihad wọn nìyẹn ẹ̀kejì níyà jihad àbí níyà ìjọ agbóṣe mi náà bá wà lẹ́ kìfìrí ìjà lọ sílẹ̀ ìsìlá. ẹ̀kẹta ìgbà wo ni jihad ní tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ lórí àkọ́kọ́ olórí ìlú bá jọ yá wáyé ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá ilé wọ̀ tó wá ka ẹmọ ẹ̀ nídìí láti gbàyọ̀dọ̀ olórí ìlú yìí ẹ̀kẹta wọ́n bá ka ọmọ ẹ̀jẹ̀ àgbẹ̀dọ̀ ọlọ́dà ó bá ti pa ìwúbà ọ̀gbìn wọn tó bá pa ọkọ̀ àjẹ́nà tó bá pa ìtumọ̀ náà eléyìí nípa ọ̀rọ̀ àníyàn àti ìjíjá kí ni wọ́n ti jọ wọ́n tó fi dáfà sọ àbáyé wà láàrin jihadun wà níyà ṣe wọ́n na ń pè ní ajoro àníyà gbogbo ajúrò mẹ́rin lání ajúrò àmẹ́lì àti ajoro sọlọ́wọ́ àwọn sọlọ́ màálà ọmọdé wàhálà ayé náà sọlọ́wọ́. Thank you. bẹ́ẹ̀ ni kú. bí ẹni bá báyìí lọ sí ìdíje mú ṣé irú irú náà wà lọ́wọ́ wà báyìí tí ẹni bá bẹ́ẹ̀ tó bá já ìwòye tí ìbàdàn rẹ̀ kò tẹ̀ lórí ìdí ìdíje. bẹ́ẹ̀ ni adágún ìfọ̀n wà lọ actually gbogbo àwọn ọ̀rọ̀ máa ń ní وإن طلب ذلك من المسلمين اقتتلوا فأصلحوا tí mùsùlùmí bá bára wọn jà ẹtù wọn ṣe ẹsẹ àtúnṣe láàrin fàyìn bọ́tọ̀ sí ìdáhùn màálà lọ́pọ̀ bọ́ọ̀lù bí ìwé ní kókó jẹ́ màálà lẹ́rọ tààdà tí kan wá ní lò ó òun ní òun òbí gbọ́ òun ní gbà kọ́ lọ́dún owó yẹn ló kọ́ bí èjì ọ̀bọ ìkọjú sí ó lè ní ìdíkù rẹ̀ tó dé òun náà lè pa láàrin ẹni tó bá ti wá ìwà ní wá ṣùgbọ́n gbogbo ráyè kò fẹ́ pààyàn òun náà ni. irú bó bá ṣe wáyé lójú ìlú bá ti dájọ́ tó yẹ pé tó fún ìtàn wá ní ṣùgbọ́n bá ti mú irú ìwọ òbí lọ́pàá ju mẹ́sẹ̀ lọ́pàá. kò fẹ́ gbé òun jẹ́ gbà lásán Tẹ́bí sọ ìlú àtúnṣe ọkọ̀ ti dé náà àti àtúnṣe àti ọlọ́dà kó náà kó lọ́wọ́ àwọn oṣù. Àwọn ìyá náà ọmọ ìyá wọn. Bàbá ẹni tẹ́bí àjá ló wọ́n. Tẹ́bí ó fẹ́jà bẹ̀rẹ̀ ṣẹ̀ báyìí. Ìdí kò sọ ẹ̀jẹ̀. Ṣùgbọ́n ìgbẹ́ orí rẹ̀ ni tó bá di green tó fi ṣá òkèèrè àti ìgbésí ìgbésí. Ẹni tó wá ju ọmọ ẹgbẹ́ ẹ̀ tí wọ́n náà sì ní kó tí ń bọ̀ báyìí torí ìlú yìí wọn ní orí rẹ̀ ló wọn náà ti fẹ́ bọ̀ wọ́n. so ìwọ́n ti ló ti bẹ́ẹ̀ ní ilẹ̀ báyìí wọ́n ti lọ wọlé báyìí wọ́n fi rí rẹ̀. Tàpá ọ̀gbẹ́ tó bá kú lọ́wọ́ bá dé tó máa wọ ẹni bẹ́ẹ̀ ní o ọgbà ládà ọgbà ládà kò sí kankan kò sí jọ́sẹ̀ dájọ́ ẹ̀yà ẹ̀yìn ilé rẹ̀ lọ́wọ́ o sì fún ní tẹ́sẹ̀ lẹ́lẹ̀ lọ́la wọlé náà náà Fọ́lọ̀ ọ̀sẹ̀ ilẹ̀ ìbẹ̀rẹ̀ tó dára ní a ní kí ẹmọ́ kó lẹ̀ òṣùlú, ìgbéra ìfòòrùn kó lẹ̀. Wọ́n ní ẹni tí wọ́n á rí jẹ ìdájú ṣe kẹzọ́lé àkọlù kanáà láàrin pẹ̀lú ní ẹgbẹ́wà ọ̀rọ̀ àmà ìjọba ìgbòkòrò wà lọ́rẹ́ báyìí náà ìdá أهل الديار Àbí? Ẹyin dáwà, dáwà, ẹmú ọ̀nà ọ̀nà sáàlà ọ̀nà ọmọ ẹ̀lọ. Ìjẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ àti ìlànà yẹ́ الكافرين أفاني وشوجعي أفاني ọlọ́run ni ẹgbẹ́ ilé ayé lọ́dọ̀ ọlọ́gbọ̀n gbọ́dọ̀ ẹ̀yìn lẹ́nu ọ̀dọ́ ẹ̀yìn lẹ́nu ọ̀dọ́ يكن ترض الله واسعة فتهاجر ọlọ́run ní ilẹ̀ wọn fẹ́ yẹn bí a ní báyìí ó dà sí àwọn tó kéré kéde máa jẹ ẹ máa sọ wà wọn kí ẹ ta ń para wọn lórí ojú bàbá àìmá àìmá jáde nínú àti sọ̀rọ̀ gan abẹ́ ẹ̀kọ́ bàbá ti jáde lọ sí ibi tí àwọn ni a ń sọdá àbí báyìí ó rà àwọn àpèjì torí ìwọ nínú bẹ̀rẹ̀ ní nàìjíríà wọ́n wà ní wọn jáde ní ká kó lọ sí díẹ̀ táwọn bá nínú nàìjíríà ni ẹ̀ ọba wa jáde kó ti di ó jẹ́ dúrẹ́sì dúrẹ́sì míì náà ni wọ́n lọ wọ́n mọ̀ lọ lókè bìrì àyàfi nítorí wọ́n lọ lókè bìrì kò ní time time bound gbogbo àwọn ẹ̀yà tí wọ́n ń lọ ń ké ń ké níta ń fọ ìdí arúgbó táwọn lọ ń fọlẹ̀ táwọn ń sọmọ ọ̀dọ̀ táwọn fẹ́ sí nàìjíríà wọ́n jà sẹ́yìn o ẹni ìdáná ara ilé mi bá mi sọ̀rọ̀ ó ní gbogbo bàbára jù sẹ́mọ̀ ní sẹ́mọ̀ nípa wà ní ìkíyà yọrọ ẹni kó wọ́n ti wàhálà sí ẹlò tó bá wà lọ́wọ́ sáàtì five minutes rẹ̀ wọ́n bá tún lójókòó tí wọ́n lọ jókòó tó rán bẹ́ẹ̀ ní ẹni lẹ́ni náà bá ti wọ́n bá rẹ̀ kò ní ẹ́ ẹni tó bá ti dúró báyìí wọ́n ti ti tẹ̀ ẹ́ ní ìgbà fókè láyé dájú ẹsẹ ti ti ọlọ́wọ́ fọgbẹ́ ọdún tó bá ìgbà ìgbà ògbódò ní owó yẹn ti wọlé ìmọ̀jú wọn wọ́n wọ́n ń gbé ẹ bá ti lọ ẹ bá ti fún wọlé yóò sàǹjọ kan náà ṣùgbọ́n ẹ ní owó díẹ̀ jà sáwà nàìjíríà lọ ẹ máa bọ̀ wá ní padà àkọ́kọ́ orí ara ní ẹ̀kejì àwọn ọmọ yìí bá a dúró fi tó náà ọ̀rọ̀ mẹ́nu tó tó protest yẹn náà kì í sáà ní wọ́n lọ yìí. Gánà sọ̀rọ̀ wọ́n tó wọlé kò yẹ yín tí ẹ̀ náà wọ́n ti ń dáhùn láwùjọ wọn ní wọn. Gbogbo ayé ń dáhùn láwùjọ kí ẹ̀ wọ́n lò wọ́n gbogbo ayé láwùjọ. Gbogbo àwọn ọmọ náà wọ́n lò wọ́n tí wọ́n bá dá ní wọ́n ní ní ìgbà tí mo ń sọ̀rọ̀ yìí pé pé mílíọ̀nù làwọn èèyàn máa ń ní ẹni kan sọ pé kò sẹ́ni tí ó kú ní nàìjíríà fẹ́ fọ́nà orin tó fi tuntun tí ó yẹ kó thirty five million thirty five you are a rich man àwọn adágún mi lọ ní ọ̀rọ̀ ọ̀nà wọ́n lọ́wọ́ ní èyí fún mi ní passport nílẹ̀ passport báwo wọ́n bẹ wo yàtọ̀ ìrè ní ojú tó dúró tó tó ní ọ̀dọ̀ àyìnbó bá tó ní lòpọ̀ next six months pàápàá tó wá tó lọ ní fámìlì síbẹ̀ náà ní wọn ló gbé nàìjíríà fún church fún church kọ́lọ̀ wá bá wọn fẹ́ kó bá wọn. Ìjọba máa ń dínlẹ̀ náà just imagine it. Báwo tó kó ní ìdàgbà àti ẹnìkan ọ̀rẹ́ ẹ̀yìnkan náà àbáde owó náà ti dá ọmọ rẹ̀. Ó ní sísá wọn nígbà tí lọ some fifteen years ago. Ó pọ̀ two hundred million Nàìjíríà yẹn ìwé dìtẹ́tì ní ìsìn tó yẹ abákọ̀ọ́bá tó rẹ̀ mílíọ̀n fifteen years ago à kò sí iye yín nígbà tí buhari dé orí orí orí orí pẹ́sidẹ́ǹtì twenty fifteen bag of rice was seven thousand five hundred bag of rice nílò ìyẹn fẹ́ rà káàzọ́ tó bag of rice kò sí iye yín èèlò ló fi ilẹ̀ fifty thousand fifty kìíní kan the same bag of rice maybe what they will buy can buy then sixty thousand dollars. buy lọ́pọ̀ mélòó yìí the patient is rich wà lọ́dọ̀ wà lọ́pọ̀ àwọn ọmọ àbọ̀ ní ilé oúnjẹ ẹ̀jẹ̀ ń pọ̀ tó two hundred million ìjẹ́ tó wà lẹ́nu yá ìjẹ́ tó tọrọ owó lọ́wọ́ rẹ̀ àwọn ìjẹ́ tètè máa bọ̀ ọmọ fún yẹn níbo kókó máa náwó kéèyàn ń bẹ lọ́wọ́ ẹ̀ lómi ò lọ́yọ́ fún àwọn adé náà. tọ́lù gbẹ́gẹ́ wọ́n kúrò náà tó bá lọ lẹ́yìn di káńbà tó ọlọ́run ti láti ní àrẹ wàlá ní jihadó wàlí ká òfẹ́ padà wá táìmù ìfẹ́ ṣiṣẹ́ náà kò ní ọ salamu alaikum kó o bá lọ salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìlú wa ẹni tó kàn jẹ́ kí jẹ́ ká àlejò yìí. ẹ́ àti pẹ́ òbí àdúgbò àrárá. Mọ̀lẹ́gbẹ̀ẹ́ fún ọmọ ọmọ